وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته هذا كيف ولوم بوا بين يا ترويكاتي قفوا نبوى محمد صلى الله عليه وسلم kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá kó bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tó bá ń tẹ̀lé ìlànà wọn. àkíra wa ní ọkùnrin àti obìnrin pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. inshallah ta'ala hadithi tí a máa kà fúnra wa lénìí nínú. No tíra al-arba'una nawawiyya tí a ń bá lọ òun náà ni hadithi ẹlẹ́ẹ̀kẹtàléní ogún tàbí sí twenty three tí hadithi náà lọ báyìí pé ní عن أبي مالك الحارث بن الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض والصلاة نور والصدقة برآن والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها رواه مسلم حديث تي afẹ́gbéyẹ̀wò yìí ni hadithi ẹlẹ́ẹ̀kẹtàlélógún nínú tíra al-arba'una nawawiya ẹni tó gbà wá náà sọ̀hábà kúníyà wọn ni àbí malik ẹ̀kú bàbá malik orúkọ wọn wá ní alharis ibn ashari radiyallahu anhu ẹni tó gba hadith yìí wá ní qala ó ní qala rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam ó ní anábíwá muhammad tí ìkẹ́ ọlọ́ àti ọlọ́ọ̀lọ́n kọ́ mọ́ bá sọ báyìí pé ní atuhur ìmọ́ra ìmọ̀ ṣèmọ́ra mímọ́ra tẹ̀sìn ṣáfẹ́rọ̀lì imán ẹ̀ka kan ni nínú gbàgbọ́ ìdajì ìgbàgbọ́ ni ni ìmọ̀ra jẹ́ walhamdulilá ìmọ̀ dúpẹ́ fọ́lọ́n tẹ́múlá olùmìzán àmọ́ jẹ́ kí òṣùwọ̀n kún òṣùwọ̀n ṣe rí ẹni ìdúpẹ́ fọ́lọ́n àmọ́ jẹ́ kó kún ọ̀sùnfàánàlá ìmọ̀ ṣàfọ̀mọ́ fọ́lọ́hún walhamdulillah àti ìmọ̀ dúpẹ́ fún tẹmúlà á ní àmì ìjà máa kún àwòtẹ́múlà o àbí a máa kún mọ́ bẹ́ẹ̀nẹ̀ sàmọ́ wàlárd gbogbo tó wà láàrin sánmọ́ àti àti ilẹ̀ nípé ládàá ìmọ̀ dúpẹ́ fọ́lọ́ ìmọ̀ ṣàfọ̀mọ́ fọ́lọ́ a máa kún gbogbo tó wà láàrin sánmọ́ ti pọ̀ tó. wàsọ̀lá ìrun táǹkì ìrun kíkí ìmọ́lẹ̀ ni ọ̀sọ́dà kọtù burhan ìmọ̀tọ́rẹ́ burhan ìtọ́ka ni ẹ̀rí lórí ìgbàgbọ́ ẹni ni wàsọ́bùrú bìyà ìnísùúrù bìyà ìmọ́lẹ̀ ni wàlùkùrán alukur'an alkarim hujjatulak ó lè jẹ́ ẹ̀rí tí ó wàá gbéyàn tí yóò jẹ́ nǹkan oore fún yàn ẹ̀rọ̀gbìn dàlùkìámù àwọ̀ alek àbí kó wá takò ẹ́ bóun ló sì jẹ́ ẹ̀rí fún yàn àbí òun ló sì jẹ́ ní tí ó takò yàn àwọn ọmọ ṣàlàyé rẹ̀ sí níwájú bíbí ńlá tààlà náà gbogbo èèyàn yàgòdò náà ń dájí náà sùn náà jí tó bá jí tó máa ń jáde lọ fàbáyé ò náà fà àlè ń ti lọ ìyẹn pé ń kálukú lọ ń ta ẹ̀mí ara rẹ̀ ni fàmù àkíkù ha ẹlòmíà ṣiṣẹ́ tí ó tu ara rẹ̀ kúrò nínú iná àwọn ọmọ òbí kọ ẹlòmíà sì lọ pa ẹ̀mí ara rẹ̀ nu lọ ń fà parun fúnra ara rẹ̀ ni hadith wà nù muslim ìtumọ̀ hadith yìí ní odindin ṣùgbọ́n ní fọ́síwẹ́wẹ́ a rí àwọn ẹ̀kọ́ tí ó pọ̀ nínú hadith yàrá bẹ̀rẹ̀ sí fọ́síwẹ́wẹ́ báyìí àkọ́kọ́ ntí hadithi kó sínú láwọn iṣẹ́ olóore tó pọ̀ ní iṣẹ́ ara wà ń bẹ iṣẹ́ ẹnu wà ń bẹ iṣẹ́ ti owó táfi dúkìá ṣe wà ń bẹ gẹ́gẹ́ bá náà ṣe mọ̀ pé ọ̀nà àti àfisìn lọ́wọ́ ọba nínú ìsìlámù ọ̀nà tó pọ̀ ní tọ́lọ́mọba sọ́hánà wa tààlà ó láwọn iṣẹ́ olóore tó pọ̀ ọ́lẹ̀ fún wa táàṣì táàfi rí ìyọnu rẹ̀ táàfi rí kẹrẹ̀ àwọn táàfọkàn ṣe wà àwọn táàfẹnu ṣe wà àwọn táàfara ṣe wà àwọn táàfi dúkìá wa ṣe ó wà ń bẹ. hadisi yìí sọ fún wa pé ní atuhuru shatrul iman ìmọ́ra ẹ̀ka kan nínú ìgbàgbọ́ ìyẹn pé ìdajì ìgbàgbọ́ ń ní shatrul mana nisfu ìdajì ìgbàgbọ́ ni. àwọn àáfàá wọ́n ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ lórí bóò ni ìmọ̀ra ti jẹ́ ìdajì ìgbàgbọ́ ọ̀rọ̀ pọ̀ tá a lè mọ yà sí àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n nínú yìí tí ó rinlẹ̀ jù nínú tí wọ́n sọ wọ́n ní ìmọ̀ra pín sí méjì a rí àtọ̀hárátú almanawiya. ìyẹn pé ká mọ́ra kó jẹ́ spiritually ká mọ́ ọkàn wa kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kúrò nínú àwọn ntí ò bá mu kà ṣírí gẹ́gẹ́ bí ẹbọ torí pé téèyàn ò bá mọ́ra rẹ̀ tí ò mẹ́mi rẹ̀ kúrò nínú ẹbọ kódà dàbí mọ́ra físíkálì ẹlẹ́gbin náà ni ó mọ̀ jẹ́ nínú ọba sùfàánà wa tààlà sọ pé ní innamal mushrikuna najasun àwọn ẹlẹ́bọ najasun ẹ̀gbin ni wọ́n ẹlẹ́gbin ni wọ́n kódà kára wọn máa dán kó máa jọ̀lọ̀ ní fisikálì ṣùgbọ́n spiritually ní ọkàn wọn mọ́ra wọn kó òun bí ẹbọ wọn mọ́ra wọn kó òun bí ìṣẹ́ lọ́wọ́ ọba àgbọ́dọ̀ mọ ẹ̀mí wa kúrò bí àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ àgbọ́dọ̀ fọ ẹ̀mí wa mọ́ kí náà fi fọmọ́ òun náà ní ká nígbàgbọ́ pé yẹ kórókó ká máa gbọ́rọ̀ ọlọ́run ọba bákan náà ká máa ṣètò ọlọ́run ọba bákan náà a ní at-taharatul hissiyya ìyẹn ní a sí ìmọ̀ra fisikálì èyí tá a máa ń ṣe bí àlùwàlá tá ṣe ẹ̀rí tí a mọ ara wa wọ́n ní eléyìí òun náà jẹ́ ìdajì ẹlẹ́ẹ̀kejì ìyẹn pé téèyàn bá ti mọ́ tẹ̀mí ìmọ́ra tara wa ní ìdajì kejì tó kù náà fi ní ànábì sọ pé ní àtòhúr ìmọ́ra tara ṣàtìrò ìmánì ìdajì ìgbàgbọ́ ni nínú ọ̀rọ̀ tí àwọn àáfàá sọ lórí eléyìí rèé nítorí pé ìmọ́ra tara yìí ní àwọn ìjọsìn kan ni ó fi jẹ́ ìtòlálàáfíà gẹ́gẹ́ bí ìrún táǹkì ẹni tí ò mọ́ra kò lè kírun bẹ́ẹ̀ náà àwọn ìjọsìn kan ní òbí jẹun tó dáa ká àṣe lọ́nà tó dáa tó tọ́ wọn ni bí a fẹ́ ka alukur'an àbí a fẹ́ tawaf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sílẹ̀ fi ya pé ní ẹ̀sìn ó ń ṣe wá lákin láti máa ṣe mọ́ra láti máa máa ara wa láti máa ṣàlùwàlá bá ṣe mọ́ ọkàn wa ká mọ ara wa náà torí pé àmì tá a fi mọ mùmí nínú ẹ̀ ní kí odún ní máa lò wà lá gẹ́gẹ́ bá níbi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé sọnù hadith kan pé ní la yuhafizu ala al-wudu illa mu'minun ẹni rẹ̀ nìkan tí ó lákàkún fún alùwàlá àbí kó jẹ́ mùmí òdodo torí pé odún ní mọ́ ìmọ̀ra tara ni mùmí òdodo ní mọ́ ń ṣe bẹ́ẹ̀ ìlàrí nínú àwọn ẹni ìṣíwájú tó ní gbogbo ògbà tálùwà láwọn bá ti jáná wọn àṣemí nínú iṣẹ́ tí ẹ̀sìn fọwọ́ sí ni tó sì jẹ́ àmì ìgbàgbọ́ bákan náà wà alhamdulillah ìmọ̀ dúpẹ́ fọlọ́wọ́n ọba ìmọ̀ dúpẹ́ fọlọ́wọ́n ọba ìmọ̀ fi ẹ̀yìn fọlọ́wọ́n ọba gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn tó pé òun ló ọpẹ́ tá à ń sọ yìí gbogbo ìgbà là á máa ń dù kámọ̀ pọ́lọ́ ọba ọba ọlọ́pẹ́ ni ọba tó pẹ́ tọ́ sí ni ìyẹn ló fà á tó yẹ pé ní mùmíní òdodo tí bá ń kírun kò rí búyẹ̀ sí o gbọ́dọ̀ ká fátíhà tó sì bẹ̀rẹ̀ náà ni alhamdulillah alhamdulillahi rabbil alamin ọpẹ́ ni fọ́lọ́run ọba ọba tó ṣàkóso gbogbo àgbáńlá ayé tó yẹ kó náà lóní òun náà ní darí rẹ̀ kéèyàn dúpẹ́ fọ́lọ́n ara mi pé èèyàn mo rí ọlọ́run tó ṣe gbogbo situation téèyàn bá wò ó wà gbọ́dọ̀ mọ̀ dúpẹ́ fọ́lọ́n ọ̀pọ̀ yìí a rí èyí tí ó wà látọkàn ọkàn gẹ́gẹ́ nípìnlẹ̀ péèyàn ń dúpẹ́ kó tó wá dẹnu torí lómi tí máa ń pẹ́ alihamudulilah tí nǹkan ń fẹnu sọ ó lè mọ́ dọ́kàn ìwé ilé ànígbà pé ń dúpẹ́ àbíkáyọ̀ sọ pé sàlámùdùlá ẹlẹ́mẹ̀wá kó náà wá ṣe é kó yẹ kọ́kàn rẹ̀ ò tiẹ̀ sí ń bẹ̀ àbí tó wà lọ́kàn rẹ̀ nípa tí lọ́lọ́run ṣe fún mi tán dúpẹ́ irú ẹni yìí àní ló dúpẹ́ yóò dúpẹ́ ìwá yóò wà látọkàn yóò tún lè fẹnu sọ bákan náà yóò tún ṣe níṣẹ́ táwọn pé yẹn ń dúpẹ́ ni ẹni tó lálàáfíà ara ń ṣe yóò lálàáfíà síbi dáadáa ń fi ń dúpẹ́ fọlọ́wọ́n bá mi gbọ́n sọ pé alhamdulilayi òun dúpẹ́ fọlọ́wọ́n ṣùgbọ́n tọ́lọ́wọ́n ò ní fi ń ṣe fún lóore ní fi ń ṣe ìrẹ̀lẹ̀ iná ò dúpẹ́ ọgbẹ́ pọ̀dọ̀ wá látẹnu wa alátọkàn wa ọgbọ́dọ̀ tó wá látẹnu wa àwọn ìṣesí wa náà gbọ́dọ̀ jọ ìṣesí ẹni tí ń dúpẹ́ fọlọ́n gbogbo tọ́lọ́n bá fún wa a gbọ́dọ̀ fi ṣe tọ́lọ́n ara mi kó àfi ń dúpẹ́ ni ẹni tó lálàáfíà kó lò ibi tọ́lọ́n kó fi ṣe tọ́lọ́n ẹni tó ní kò kó lò láti fi ṣe tọ́lọ́n ẹni tó ní dúkìá kó fi ṣe tọ́lọ́n ọba ní ìdúpẹ́ fọlọ́n ọba yìí tẹ́múlá olùmìzán a máa jẹ́ kó sùn wọn ṣe é níkún pé àtìkà síwájú ni pé nínú ta gbọ́dọ̀ nígbàgbọ́ sí o ní pé òṣùwọ̀n ṣẹ́ wà lọ́jọ́ gbẹ́ndẹ̀ alìkíyàmọ̀ tán fi wọn ṣe kálukú kódà ẹ̀rí tó wà pé wọ́n tún wọ èèyàn gan fúnra rẹ̀ tó jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ nínú tí ó wà jẹ́ kó sùn ẹ̀yìn kún òun náà ní kí a máa dúpẹ́ fọ́lọ́wọ́n ọba ọba àlekè ká máa ṣẹ̀yìn fún ọlọ́run ọba ọba tó dá wa ọba tó ń ṣàkóso ọ̀rọ̀ wa ọba tó yẹ pé ní gbogbo bá a ṣe wò ó dúpẹ́ fún tó kò tí ì tó ń tí ó ṣe fún wa ní oore pàápàá jùlọ oore tẹ̀sìn oore ti Islam tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fi ta wá ní ọrẹ a máa dúpẹ́ fún a sì tún máa ṣiṣẹ́ tí ń bá ọpẹ́ tàǹdà tí ń bá mu ọpẹ́ yìí àjẹ́ kó wà nínú ọkàn wa bákan náà àtúnfẹ̀nu dúpẹ́ nínú ìṣesí mùsùlùmí kó mọ̀ sí alihamdulilah ẹ̀rí pé àárínú àhàdísì tó pọ̀ pẹ̀lú iṣẹ́ olóore ní kéèyàn mọ̀ sí alihamdulilah tàbá sálámà inú tá a tó máa ń ṣe náà ní ká ṣe alihamdulilah fún ọba ọba tí ó dá wa ẹ̀rí àti ní wá ṣe bí Yorùbá pé à ń dúpẹ́ túláàsì a dúpẹ́ ìyọ́nú ni gbogbo situation tá a bá wò ó wà a gbọ́dọ̀ dúpẹ́ tó pé bí mùsùlùmí bá ronú jinlẹ̀ yóò rí pé gbogbo ìgbà tó ń bá wà ló ń lẹ́tọ̀ọ́ kó o mọ̀ dúpẹ́ fọlọ́ ṣùgbọ́n tí o bá ronú jinlẹ̀ o lè máa wo ẹ̀gbẹ́ kan bóyá kò lówó lọ ènìyàn kan lọ́lọ́run á ti fáwọn kò ronú tàlàáfíà ẹ̀rí àbí kò lálàáfíà náà ní òun lówó òun tó ń kò ronú tẹ̀sìn ìgbẹ́tẹ̀yìn bá jẹ́ni tí ń ronú tí ń ronú jinlẹ̀ yóò rí pé gbogbo òtẹ́tí tó ń bá wá ló ń gbọ́dọ̀ mọ dúpẹ́ fún ọlọ́run ọba ọba àlekè ọlá tó bá fojú dẹ̀ndẹ̀lẹ̀ wo ẹ̀gbẹ́ kan ni ó mọ wò kò ní wọ ẹ̀gbẹ́ kejì sọmùsùn jẹ́ni tí ó gbọ́dọ̀ mọ wo ìtọ́nà subhanahu wa ta'ala tó ṣe fún ní oore ó sì gbọ́dọ̀ máa dúpẹ́ rẹ̀ ọ̀pọ̀ ẹni ó jẹ́ kí ó sùn wọn ẹsẹ̀ rẹ̀ kún lọ́jọ́ ọ̀gbìn bákan náà anábà muhammad sàlásánná wọ́n ní wa subhanallah ìmọ̀ ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba ọba tó mọ́ tààtún láà ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba tá a bá ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba ajẹ́pọ̀ àná fi ń fọ́ra wa mọ́ ni pẹ̀lú kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ ààyè ní alukóran ti fọ́ra rẹ̀ mọ́ bákan náà ló ní àwọn ogun àwọn ẹ̀dá náà ń ṣàfọ̀mọ́ ọlọ́run ọba wàá mi ṣe ńlá yorùbá bẹ ọbẹ̀hámdẹ̀ ẹ̀ lérí nǹkan kan nínú ẹ̀dá ẹ̀bí kó mọ̀ ṣàfọ̀mọ́ fọ́lọ́ wàláàkín látẹ̀fọ̀ húnà tẹ̀síbẹ̀ àhùn ṣùgbọ́n yìí lẹ́ẹ̀mọ̀ lẹ́ẹ̀gbọ́yé bó náà ṣe ń ṣe ìpé igi ń ṣàfọ̀mọ́ fọ́lọ́ òkè ń ṣe odò ń ṣe ẹja ní omi ń ṣe. ọlọ́run sọ láwọn àyè ó tún ló ń bọ́ wípé yusabbihu lillahi ma fi samawati wal ardi ìwé ọ̀rọ̀ báyìí ó pọ̀ nínú al-Qur'anil Karim ọlọ́run fi wá pa wa náà láṣẹ ó pa anábì láṣẹ ti pa anábì láṣẹ ó ti jáṣẹ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà ni ọlọ́ni sabbihisma rabbikal a'la ṣàfọ̀mọ́ ọlọ́run ọba rẹ̀ ọba tí ó ga jùlọ ṣàfọ̀mọ́ rẹ̀ nínú àwọn iṣẹ́ tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí òun náà ni kí èèyàn máa ṣàfọ̀mọ́ ọlọ́run sábà wà náà ń sàfọ̀mọ́ ọlọ́run kí ni agbálérò pẹ̀lú ilé alimam bin Rajab al-Hanbali rahmatullahi alayhi wọ́n ní wà tasbih ètò ń jẹ́ ìsàfọ̀mọ́ ọlọ́run ó wà tanzi Allahi minan naqa'is òun ni kí èèyàn fọ ọlọ́run ọba mọ́kúrò bí àdínkù nǹkan tó jẹ́ nǹkan àdínkù wal uyub nǹkan àlébù tí kò yẹ ká fi ròyìn ọlọ́run wal afat àbáwọn nǹkan tí ò dá àwọn nǹkan yẹn tí ò bá mu ni. lápèjúwe ẹni tó ló ń ṣàfọ̀mọ́ ọlọ́run sìn ṣùgbọ́n tó wá ń ròyìn ọlọ́run pẹ̀lú àwọn nǹkan tí ò dá tí bá ń ṣàfọ̀mọ́ ọlọ́run lẹ́nu tí wọ́n ń ròyìn ọlọ́run pẹ̀lú tí ò dá kò ṣàfọ̀mọ́ ọlọ́run. àwọn yóò sìn àwọn ẹni ògbóni tó lówà ẹ̀rí wọn là ń sáfọ ọmọ ọlọ́run ṣùgbọ́n àná náà sọpọ́ ọlọ́run bímọ nǹkan àlébù sí ní kálọ́ ọlọ́run bímọ. ẹ̀rí àbá mùsùlùmí náà tán fẹ́ ròyìn mí ròyìn ọlọ́run tí ó fi ròyìn ara rẹ̀ tí ó jẹ́ ròyìn àdínkù. ẹni tí bá ń ṣe báyìí ó ṣàfọmọ ọlọ́run ẹni tí ṣàfọmọ ọlọ́run tí bá ń ṣe subhanallah lẹ́nu bákan náà ló gbọ́dọ̀ fọlọ́run bá wọn kó ń bi àwọn nǹkan àdínkù nínú àwọn ìròyìn tí ò bá mu tí ò fi ròyìn ara rẹ̀ àìròyìn ọlọ́run pọba tí mo ń sùn ni àìfigbàgbé ròyìn ọlọ́run àìfọmọ ròyìn ọlọ́run bákan náà nǹkan tó fi ròyìn ara rẹ̀ la gbọ́dọ̀ fi ròyìn ẹ̀ pé ọba motomoto lọ́lọ́run èèyàn la gbọ́dọ̀ fi motomoto ròyìn rẹ̀ ara pàǹsàfọ̀mọ́ ọlọ́run ni pé ká fi motomoto ròyìn ẹ̀ wọ́n tó bá ní kò tó láti ṣe nǹkan ẹ̀ pa adínkù ni àwọn èèyàn gan tó àjẹ́ nǹkan gan tó ní àtó inú mọ́ ń bí wa ni pé ọ̀tó kọ́ ṣe báyìí ṣùgbọ́n lọ́wọ́ ọba ọba àlekè ọlá tó lágbára lórí gbogbo nǹkan ọba mọ́tómọ́tó ni bàbá ní kò tó ẹ̀tẹ̀ ìfẹ́ ọba mọ́tómọ́tó ìyẹn gan là ń fi àdínkù kan ọlọ́wọ́ ọba sàáfọ́ ọlọ́wọ́ ọba mọ́ kó ń bi àwọn ìròyìn tí ó dínkù àáfọ́ ọlọ́wọ́ ọba mọ́ kó ń bi táwọn èèyàn ń lẹ̀ mọ́ ní nǹkan bí ẹbọ ní nǹkan tí ò bá mú subhanallah àmọ́ ìṣirikù gẹ́gẹ́ lọ́ba ti pẹ́ lẹ́nu alukoran ọlọ́wọ́ ọba mọ́ ojú táwọn èèyàn ń lẹ̀ mọ́ tán fi ń worogún pẹ̀lú ẹ̀ lọ ẹ̀rí ọlọ́run bá ní subhana rabbika rabbil izzati amma yasifun ọlọ́run bá ọba alápọ̀nlé ọba abiyì ó mọ́jú táwọn yẹn fi ń ròyìn níwà àdínkù lọ àgbọ́dọ̀ fọ́ náà ọba mọ́ ní ọ̀nà tí àwọn ẹni ìṣíwájú wá fi fọ́ mọ́ni kìí tọ́nà àwọn àlùmọ̀tẹ́sílà àwọn àlìjàmí àtọ́nà fẹ́ fọlọ́run ọba mọ́ gbogbo òròyìn ọlọ́run bá tún gba kó fọlọ́run wọn lọ́lọ́run lọ́wọ́ ojú lọ́lọ́lọ́ ò lẹ́sẹ̀ nítorí kí náà fi ṣe léyàn náà fẹ́ fọlọ́run bá wọn torí tàn bá ti lọ́lọ́run lọ́wọ́ ó ní ojú àwọn ti fi jọ ẹ̀dánu eléyè sí lànà àwọn ẹni ìṣíwájú ìfọlọ́run bá mọ́ ni pé n tó fi ròyìn ara rẹ̀ ká fi ròyìn ẹ̀ ṣùgbọ́n bó o ló ṣe rí ìyẹn làwọn ò lè sọ àfi gbọ́dọ̀ fi ṣàfiwé tẹ̀dá kan pé ọwọ́ ọlọ́run wà bí ó dàbí ti lágbájá ẹ̀dínkùnú ká fi ọlọ́run bá wé ẹ̀dá ẹ̀dínkùnú ṣùgbọ́n tàbá fẹ́ sàfọ̀mọ́ rẹ̀ ní tó fi ròyìn ara rẹ̀ náà làá fi ròyìn ẹ̀ láláì ní ṣe àfiwé torí wàlámúyàkùn láwò kó fòwà ní àhàdù torí pé kò sí nǹkan kan tí òjò ọlọ́run ọba ìmọ̀ ìsàfọ̀mọ́ ọlọ́run inú tí ọlọ́run sùpánù wà tààlà tí ó nífẹ̀ẹ́ sí ni gbọ́dọ̀ sàfọ̀mọ́ rẹ̀ pé kò ní orogún láṣẹ rí kàlà ọba tí kò lórogún ni wàlánà bí ìrọ̀là ọba tí kò sí ẹni tá a fi jọ́ tá a fi wé ni wọ́lá ní dàlà kò sí olùgbàkẹ́ alábàákẹ́gbẹ́ rẹ̀ kò sí fún ara àfọ̀mọ́tà sí fún ọlọ́run ọba ní eléyìí bá a ti wá ń sàfọ̀mọ́ rẹ̀ ẹni tó ń ṣe subhanallah ló gbọ́dọ̀ dọ́kàn wa bákan ló gbọ́dọ̀ wá nu wa ẹni tó ló ń sin lọ́n sìn tó bá tún wá ń sin nǹkan mẹ́ndẹ̀yìn ọlọ́run kò fọlọ́run ọba mọ́ torí pé ti wá àwọn orogún kan ó ti wà pẹ̀lú ọlọ́run ọba nu àbẹ́ni tí ń pọ̀ lọ́run tó tún wá ń pa àwọn òkú ọ̀run rẹ̀ kò fọlọ́run ọba mọ́ kódà bí ń ṣe subhanallah lẹ́nu torí kíni torí pé àwọn tí tó ń pè ó ti fi wọ́n ṣe olùbákẹ́gbẹ́ fún ọlọ́run ọba ọba àlekè ọlá anábà mọ̀sọ̀rọ̀sọ́lá ó ní ìmọ̀ ti subhanallah walhamdulillah kátó wá fi kókó walhamdulillah ìmọ̀ ṣe méjèèjì ẹ̀rí tẹ̀mùlà áàní a máa kún àwọn tẹ̀mùlà wò àbí a máa kún máa báyìí náà sàmà ìwà láàbì nítorí àwọn sàmà àtìlẹ́yìn pé sàmà àtìlẹ́yìn ti fẹ̀ tó bẹ́ẹ̀ ńlá dẹ́ni yóò ṣe ló ṣe pọ̀ tó àwọn àfáà wọn sọ pé ìgbà oníládé lè mọ ẹsẹ̀lẹ̀ àná ìtàn nígbà bá pa méjèèjì pọ̀ nígbà bá níbi ti pa méjèèjì pọ̀ níbi subhanallah walhamdulillah subhanallah walhamdulillah torí pé ó wà nù ẹ̀rí tí àárín ìgbà méjèèjì pọ̀ bẹ́ẹ̀ a sì rẹ́ẹ̀rí subhanallah wa bihamdi táàrí ìsọpẹ́ fọlọ́n ìsàfọmọ́ ọlọ́n àti ìsọpẹ́ fún ó wà nù hadith kan tí al-imam al-bukhari tí wọ́n gbà wá rọ̀dí uh, rahimahullahu ta'ala tani kẹlìmọ̀táàlì àwọn gbólóhùn méjì kan wọ́n ń bẹ àwọn gbólóhùn méjì kan wọ́n wà tẹ́ pé ní habibatani ila rahman ọlọ́run ọba ọba àlekè ọlá ó nífẹ̀ẹ́ gbólóhùn méjèèjì yìí gan ọlọ́run nífẹ̀ẹ́ àwọn gbólóhùn méjèèjì yìí ọ̀sẹ̀kìlátání fil mizan tó jẹ́ pé méjèèjì nínú òṣùwọ̀n ní tó tẹ̀ wọ́n ni yẹn pé nínú òṣùwọ̀n iṣẹ́ tán fi wọ́n ṣe kálukú méjèèjì tẹ̀ wọ́n wọ́n ní wéètì tó yí ó pọ̀ wọ́n lágbára. bákan náà khafifatani ala lisan tó sì dùn pè lẹ́nu tó ń tá a fi ní sáfọ̀mọ́ fọ́lọ́n tá a fi ń dúpẹ́ fọ́lọ́ inú àkà tó dùn ó pè lẹ́nu ni kìí í ti ń táwọn afúnijálà bí ó fún yàn tán máa kópa àlùjànú tó yẹ pé yóò tún rí bínú ọlọ́run bá ní yóò sọ̀rọ̀ ó pè lẹ́nu tún rí bínú ọlọ́run àmúṣà kákù kàkàkàkà má dá gbogbo ẹ̀rú mọ́ra ni ṣùgbọ́n rí ọnu kí wá ní gbóló náà subhanallah wa bihamdi subhanallah al-azim yẹn pé ká sí àfọ̀mọ́ ọlọ́run ká dúpẹ́ fún ká sọ pé ọlọ́run ọba ọba tó tóbi ni nítorí ọba sùfàánù wàtàlá nífẹ̀ẹ́ ni tí sì máa ń kún òṣùwọ̀n bákan náà tí ó kún ládàrí ó kún gbogbo tó wà ń sánmọ́ àti àtilẹ̀ nítorí wà ń sánmọ́ àtilẹ̀ yìí nítòsí ní tó ni ní tó gùn ní tẹ́ pé láàrin fáwọn kan sí kan ní tó pọ̀ ní tẹ́ kan ò débẹ̀ àyàfà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn lẹ́ni tó bá ti ń ṣe àfọ̀mọ́ ọlọ́run ti ń dúpẹ́ fọ́lọ́run láàdá tí ó rí yóò fẹ̀ tó ní tó wà láàrin sánmọ̀ àti ilẹ̀ eléyìí náà jẹ́ ìṣenilákin parimọ̀ ìṣàfọ̀mọ́ ọlọ́run ìmọ̀ dúpẹ́ fún ọlọ́run ọba àlekèọlá anábà muhammad sallallahu alaihi wasallam ó ní wà sọ́látù nurun wá rí irun kíkí ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ ni irun kíkí tí yóò jẹ́ sábàbí ọlá fúnni lọ́jọ́ gbéǹde alkiyama tí yẹn máa kírun yóò máa rí mọ́lẹ̀ yóò máa rí ìtutù ojú yóò máa rí kẹ ọlọ́run ọba ọba ọlá ìlànà bí wa muhammad sallallahu alaihi inú hadith kan tó wà nù súnmẹ́nu nasa'i anábì ní ju'ilati qurratu aini fi salati ibi tí ẹ ti máa rí tutù ojú mi tí máa lé ó ti máa wá fún mi dáadáa jù tí ti máa rí mọ́lẹ́jù òní tí n bá ń kírun ìpè tí n bá kírun bó ṣe yẹ kó kí yóò máa rí mọ́lẹ̀ ọkàn rẹ̀ yóò máa balẹ̀ torí pé ní ìṣètò ọlọ́run ọba àlekè bákan náà ni ó wà nù hadith mi tí anábì àwọn sọ́lá tí ó sọ nínú hadith abdullahi ibn amur ibn afi radiyallahu anhuma anabi ni man hafaza alayha ẹni tó bá ṣọ́ ìrun ẹ̀rí ẹni tó bá ṣọ́ mo ne tin ká ṣọ́ ìrun ìyẹn pé a sọ àwọn májẹ̀mú ẹ̀ bí ká ṣọ́ àsìkò rẹ̀ bí ká ṣọ́ nta wa nuwo lórí ìrun ká ṣọ́ àwọn májẹ̀mú rẹ̀ ká ṣọ́ àwọn orígun rẹ̀ mo ṣe ká kí ẹ̀rí pa anabi tó ẹni tó bá kí lásán ẹni tó bá ṣọ́ tó sọ àwọn ọwọ́ rẹ̀ jẹ́bọ́lọ́n ti ròyìn àmùmínú òdodo walladhina hum ala salatin yuhafizun àwọn tá máa ń sọ ìrun wọn ala salawatihim yuhafizun àwọn tá máa ń sọ ìrun wọn tán sọ àsìkò rọ̀ tẹ́ sọ mọ́jẹ̀mú rẹ̀ tán sọ bó ṣe yẹ kán múra lórí ẹ̀ tán sọ gbogbo àwọn ọwọ́ rẹ̀ tí wọ́n fún anábìnrin tó bá ṣe lè kánú ti láwò nùúrọ̀ wà burhana irun yóò jẹ́ nú ìmọ́lẹ̀ fún lọ́jọ́ gbìndé àlìkíyàmọ̀ yóò jẹ́ ẹ̀rí fún láti rí kí ọ lọ wà najatan yawmal qiyamah bákan náà yóò jẹ́ ọlà fún lọ́dọ̀ ọlọ́run bọba àlèkè ọlá wa man lam yuhafiz alayha ẹ̀wà rẹ̀ tí ò bá wá sọ́run tí ń fi rùn láàrin tí ó kákún àmúyẹ́kùn láwùn òórùn kò ní ní mọ́lẹ̀ ń tiẹ̀ lọ́jọ́ ọ̀gbìn dàlùkìyàmọ̀ torí tí ó fẹ́ bí ìmọ́lẹ̀ rẹ̀ òun náà ni kò mọ̀ kí wọn. wà lánàájà bákan náà kò ní tiẹ̀ kò ní rí ọlà lọ́dọ̀ ọlọ́run wàlá burhan kò ní rí ẹ̀rí kan ìyẹn pé tí ó gbára lé láti fi rí ìkẹ́ ọlọ́run bọba àlékè ọlá irun tó ṣe pàtàkì tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ìyẹn ló fàtẹ́ pé ní nígbà tọ́lọ̀ bá sùfàánù wa tí yóò ṣe lófin oníkànnẹ́bì gẹ̀gẹ́ wá fúnra rẹ̀ láti wá gbani àwọn àfáàní eléyìí gẹ́ ń tọ́ka lórí pàtàkì irun ń tọ́ka lórí pàtàkì ẹ̀ tí a gbọ́dọ̀ ní ìkàkún fún irun yìí yóò jẹ sábàbí oríire fún alọ́jọ́ gbẹ̀dẹ̀ alikiyama bákan náà láyé yóò mọ gáìdì wa ìyẹn pé tẹ̀yìn bá kírun bó ṣe yẹ kó kí irun ó sábàbí tí èyàn fi dúró déédéé kò ní mọ hùwà pálapàla kò ní mọ ìrìnkùnrin yẹbi ọlọ́run bọba àlekíọ́lá sì sọ fún wa pé ní inna salata tanha anil fahsha'i wal munkar irun a máa kọ̀ fún ni níbi alfàṣà àwọn ìwàkiwà ọ̀rọ̀kọ̀rọ̀ wal munkar àwọn nǹkan tá a kọ̀ nínú ẹ̀sìn tí ò bá mú nínú tí màá máa ṣe ni pé a máa kọ̀ fún ni àwọn ìrun tí yẹn bá yóò jẹ́ mọ́lẹ̀ wá fún ni yóò jẹ́ ìmọ́lẹ̀ fún ni nínú ọkàn ẹni nínú ìṣesí ẹni nínú ìwà ẹni láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama níbọn ọba sùfàánù wa tààlà ti ń sọ̀rọ̀ mùmìnì pé yawma taro lìmùmìnì wà lìmùmìnàt lọ́jọ́ alikiyama wàá ràn mùmìnì lọ́kùnrin àtàwọn mùmìnà lóbìnrin yẹs àánúrúhùn bẹ́ẹ̀nà àìdíhìm wàbí àìmánìhìm ìmọ́lẹ̀ rẹ wọ́n mọ tàn síwájú wọn tàn lápọ̀ tún lápá sí wọn inú ìmọ́lẹ̀ náà wà nínú tí ó fa sábà bí ìmọ́lẹ̀ yìí òun náà ni kí èèyàn máa kírun téèyàn máa kírun kọjá ní tí ó dùn ní mọ́ irun tí ó ka irun kún sọ irun ìmọ́lẹ̀ ni yóò jẹ́ fún ni lọ́jọ́ gbẹ̀ǹde alkiyama kí àti láyé náà káyà gbìyànjú láti máa kírun ká máa sọ àsìkò rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni máa kírun lénìí kò ní kò sí mọ́lẹ́ ń gbèsè ayé wọn àbí ká tó máa ríwà pálapàla ní ọwọ́ rẹ̀ ó yẹ pé kò kí bó ti yẹ kó kí kò ka ìwọ rẹ̀ kún ń dá lura wọn ni ẹni tó bá kírun bó ti yẹ kó kí yóò mọ̀ rí àwọn ìmọ̀lẹ̀ yìí. bákan náà anábà Muhammad sallam tó sọ fún pé ní wà sọ́dà kọ̀tù burhanu ẹ pé zaka afwan ìmọ̀ ti sọ́dà kọ̀ kágbé látòrí zaka yìí tó jọ́ràn yẹn torí pé àwọn ògóńgóró sọ́dà kọ̀ àwọn ìpínlẹ̀ sọ́dà kọ̀ òun náà ní kéèyàn yọ zaka tó jọ́ràn yẹn. ẹ̀wá rí àwọn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ àtinúwá téèyàn ṣe ń torí tọ́lọ́hún ànábì ní burhanu ó jẹ́ ìtọ́ka ìtọ́ka lórí kíni wọ́n ní dalilun ala iman ń tọ́ka pé ẹni ẹni ẹni tí onígbàgbọ́ òdodo ni ìpẹ́ tí bá lè tọ́ rẹ pẹ̀lú dúkìá rẹ̀ pàápàá jùlọ owó tó èyàn wá fi ń tọrẹ ara mi kú nígbàgbọ́ ni ń ṣe sọ́dákọ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ kò wá ṣe nítorí nǹkan kan torí tọ́lọ́mọba ní fi ń ṣe kò sí nítorí káyẹn lè bá yín kò sí nítorí káyẹn lè bá rí òun kò sí kán lè bá pọ́n lé àbí kán lè bá fi gbà mí lọ́wọ́ wọn àwọn ṣe nítorí tọ́lọ́mọba ni jẹ́bọ́n ọba sùfàánù wa tààlà mo ṣe ròyìn àwọn òmìnir òdodo pé wàyí tẹ̀ ìmúnà tọ̀ wọn a máa fún èèyàn lóúnjẹ tòun ti báyìí náà ṣe nífẹ̀ẹ́ àti jẹ ìyẹn pé kò sí pọ́n náà ní lọ́wọ́ púpọ̀ ṣùgbọ́n èyí tí ò ní níbi tán àti nínú náà ti tó fún yàn. wọ́n máa fún miskinan àwọn aláìní wáyẹ̀ tí mọ́ àwọn ọmọ òrukàn wọ́n àṣírọ̀ àtàwọn táwọn àánú gbèkùn wọ́n máa tọrẹ fún wọn. wọ́n máa sọ pé innama nut'imukum liwajhi Allah àwa ń fún yín jẹ nítorí tọ́lọ́wọ́n bá ní láàánú rí dominkun jàfá àwọn wà láṣùkú rọ ààrò kan kẹ dúpẹ́ fún wa kò sí pọ́n yẹn náà ní dúpẹ́ fún wọn ṣùgbọ́n kì í ṣe pọ́pẹ́ wọn nítorí ẹ̀ nítorí ẹ̀ ṣe kò sí pẹ́ sàn pé àkẹ́sàn wá lẹ́sàn kankan dúpẹ́ lómi lẹ́yìn tó bá fẹ́ tọrẹ yóò máa wo ohun tó ń gbà lọ́wọ́ ẹni òní bí ìṣesí àwọn olóṣèlú ń gbà mí nígbà tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn wọ́n ní ẹja fún wọn ní nǹkan àwọn mùmínú òdodo tí ìtọrẹ tí ó máa jẹ́ ẹ̀rí lórí pé wọ́n nígbàgbọ́ wọ́n máa tọrẹ tiwọn láti kan retí nǹkan lọ́wọ́ lọ́wọ́ ẹni tí wọ́n ń tọrẹ fún lọ́wọ́ bá sùpánù wa tara ti tó ròyìn àwọn mùmíní táwọn afá jẹ́ kó yá ìròyìn gan Abubakar ní bá inú sátọ̀ lẹ́yìn ọlọ́wọ́ bá wa tara ó ròyìn ẹ̀ pé ní alẹ́bí yúùtì máláwù yàtàzàká nam ọ̀yàtàjánàbọ̀ àtìkọ̀ lẹ́bí yúùtì máláwù yàtàzàká ìyẹn pé àágbéjìnà síná ẹni tó mú owó rẹ̀ tí ó wá ń na tí ń fọmọ́ tí ń fa aláìní wà máa lè áhàdì ní ìdáhùn mi ní ìmọ̀tì tó jìsà tí èé ṣe pé nǹkan kan ọlá kan ní wá lọ́dọ̀ ẹni yẹn ìdẹ̀ra kan ní wá pé kó fóun ní wá fi ń dọ́gbọ́n tọrẹ fún ilà tìkọ́ àwájú ọ̀rọ̀bì ilẹ̀ àlà tẹ́ pé nítorí ìtọ́ ọlọ́run ọba náà ní fi ń tọrẹ àwọn olùtọrẹ gidi nu àwọn tẹ́ pé ọ̀rẹ́ ń tọ́ka lórí pé ah wọ́n nígbàgbọ́ tó pé nu ọlọ́ni wàrà sọ́fà yà rúbọ irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run padà yọ́nú sí ọlọ́run ṣe nǹkan tí ó dùn nínú ilé ìkẹ́ lọ́jọ́ ọgbìn dàlkìyàmọ́ sọ́dákọ̀ ìmọ̀ ṣe sọ́dákọ̀ ìmọ̀ àtọ̀rẹ́ ìtẹ́sí fọwọ́ sí ni òmọ́ ká gbọ́ ọ̀rẹ́ tán ní apá ká gbọ́ yé dáadáa torí pọ̀pọ̀lọpọ̀ lẹ́nu náà ṣe sàárà ẹ̀rí o lè fi sórí nǹkan ṣùgbọ́n sàárà yìí ọ̀nà tí ò bá mu làwọn èèyàn ń gbà ṣe ọ̀nà tí ò bá mu ni èyí pálá àdádálẹ̀ ni wọ́n fi ń ṣe tí wàá tún ní kárí mi nínú wọ́n ti sàárà òkú ẹ̀yìn wà lọ rẹ́rẹ́rẹ́ tó yẹ pé àtà tún ní jùǹgan lọ ní òtún pè síbẹ̀ bí ti ń fún wa lóúnjẹ náà náà mọ̀ fún lówó ilé kìí ṣe irun tí wọ́n ń sọnù sàrà àti nítorí ìtọ́lọ́wọ́n bá ní ní tó dáa jù ní pé ká tún fi pamọ́ tó bá tí yàn gbà mí táníyàn abábà ti da nítorí ìtọ́lọ́wọ́n làwa fi ṣe kò bá jẹ́ ṣùgbọ́n kí ó jẹ́ pé nítorí ìtọ́lọ́wọ́n èèyàn fi ṣe ni kéèyàn sì ṣe sáàyè tó tọ́ àti tó yẹ kò ní pẹ́ni tó tó níjù wá lọ màá tún mọ́ lọ fún àṣìlá àwọn tí mi ń pa ńlẹ̀ tá a fún eléyìí tí ò bá mu ni kìtì pé àwọn kan wàá sọ di igba bára tán láń gba sàrà káàkiri àyùn náà ẹ̀sìn ò fẹ́rù yìí aláìní nínú ilé wa arínú ẹbí wa arínú jàmá mọ́ṣáláṣí wa olè wà ń bí iṣẹ́ wa olè wà ládùúgbò wa tí àtìmọ̀pẹ́ ni yóò ní ó béèrè ni kò béèrè ni tá a bá ti ní agbọ́dọ̀ fún un tọ́lọ́run yẹn mùmí náà lórí pé àlẹ́bí náà ń fi àmúwálè hákún àwọn tó yẹ pé nínú owó wọn á gbà pé ìwọ wà ń bẹ fúta ní lè sá ilé wal mahrum ẹni tó béèrè àti ẹni tí ò béèrè tó jẹ́ aláìní ìmọ̀ sí sọ́dákọ̀ lọ́nà tó tọ́ tí ẹ̀sìn fọwọ́ sí ìtẹ́sìn fọwọ́ sí tí a sì kí a máa ṣe àwọn torí pé ẹni tí ì bá tọrẹ tó ya àwọn ará mi mùnáfìkì ni àwọn tó lọ́rùn yìí pé ní wala yunfikuna illa wa hum karihun nínú sọ́tò tàwọ́bà àyà fifty four ọlọ́nà mùnáfìkì wọ́n yìí fẹ́ ná wọ́n bá ná gan wọ́n fàjẹ́ ọ ni bóyá ojú ká wọn mọ́ àbí ibi tí wọ́n ti ṣe kárí mi ibẹ̀ náà ti fẹ́ ná ṣùgbọ́n mùmí ní òdodo tí ìgbàgbọ́ wà lọ́kàn rẹ̀ yóò máa tọrẹ ń tiẹ̀ nítorí tọ́lọ́ nítòkàn ni pé òun wá yọ́nú ọlọ́run ọba so ká má ní ṣe sí àwọn mùnáfìkì àwọn ọlọ́run yìí pé ní wàlá yunfiquna illa wa hum karihun àwọn mùnáfìkì náà nǹkan tí wọ́n àti pẹ̀lú ìnira pẹ̀lú ìfàjìọ̀ mẹ́fìmọ́nà ọlọ́ba sùfàánù wa tààlà tó ń sọ̀rọ̀ wọn ní ààyè mi ní sùwàtò táwọn bàbá kan náà ààyè àsìsì sẹ́mi ọlọ́ni wàá yàtọ̀ bèdó náà àìdíyà wọn a wọn nílé láwọ wọn nífẹ̀ẹ́ náà tí ó wà lọ́wọ́ wọn ìlàfọ̀mọ̀ pé ní ìmọ̀ ẹ̀tọ́ rẹ tó dáa ni ara mi pé èyí ṣe mùnàfìkì ni ara mi bùrẹ́ánù lórí ìgbàgbọ́ ẹni ni tí ń tọ́ka lórí ìgbàgbọ́ ó wà lọ́kàn ẹni tí ń sì na nítorí ìtọ́lọ́mọba tí ò retí ẹ̀yìn tí ò retí kárí mi tí ò retí ni tóun fẹ́ fi padà lọ́wọ́ ẹni so eléyìí náà ń ṣe wá lákin báyìí pé ká jẹni tí ó máa ta ọrẹ tí ó máa ra àwọn èèyàn lọ́wọ́ bákan náà ànábì wa tún sọ fún wa pé ní wàsọ́bùrù dìyà òun sùúrù dìyà òun ìmọ́lẹ̀ ni wọ́n ní àyàlì pé a ti ka ìmọ́lẹ̀ síwájú níbi ọ̀rọ̀ ìrun pé mọ́lẹ̀ ni nóòrò nìyó àwárí ti sọ́bùrù wọn ní dìyà òun ìmọ́lẹ̀ ni òun náà ẹ̀rì ìmọ́lẹ̀ méjèèjì dìyà òun náà lò fún ti sọ́bùrù àwọn àfáà nígbà tí wọ́n ń ṣàlàyé yẹlé wọ́n ní méjèèjì ìmọ́lẹ̀ náà là ń pè ṣùgbọ́n ìmọ́lẹ̀ ti sọ́bùrù ó jẹ́ ìmọ́lẹ̀ tòòrùn ìmọ́lẹ̀ babalú dìyà àmọ́ ń lò fún oòrùn gẹ́gẹ́ bí ó ṣe wà nù alukur'an karim tí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala tí ó lo ìmọ́lẹ̀ fún ó lo ìmọ́lẹ̀ dìyà ó lò fún oòrùn àǹfààní kí ló dé nítorí pé oòrùn yóò mú gbóná wá kí mọ́lẹ̀ yẹn tó wá ẹ̀rí nánà a sọ pé ní ẹni tí ó bá ní sùúrù nǹkan lè máa gbó lára ṣùgbọ́n èyí pé bí déńgbó náà ní ní wàá fi ìmọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ tí ó tún ní nígbà tí nǹkan bá ń gbóná lára yẹn ká ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tó lágbára nígbà torí pé nǹkan lè máa dùn yàn kò tí wàá fi sùúrù lórí ẹ̀ yẹn ni wàá jẹ́mọ́lẹ̀ fún ara tó tó fi jẹ́mọ́lẹ̀ ni pé ẹni tó ti sùúrù kò ní sọ̀rọ̀ sọ kò ní sí ìrìnrìn kò ní síwàwù bí ẹni dani gbé náà dání ni bí ẹni tó tán náà síwájú tó tẹ bọ́ọ̀bù tó mú tọ́sí láti dání tó wo ibi tí ń lọ ẹni tó ń bínú bí ẹni tó wà ní òkùnkùn ni kò ní mọ ti ń ṣe mọ́ kò ní mọ ti ń sọ mọ́ tó a fẹ́ mọ àwọn bi kí ẹ máa bínú ká padà sí àdéhìsì tá a ti kà síwájú bẹ́ẹ̀ àdéhìsì ẹlẹ́ẹ̀kẹrìndínlógún tánábi ti ń kìlọ̀ fọkùnrin tó mọ̀ nígbà tára ẹ̀ bá balẹ̀ lójú rẹ̀ ó sì tẹ̀ wá là ṣùgbọ́n tí ó bá jẹ́ ẹni tí ó ní sùúrù inú ìmọ́lẹ̀ ni ó wà ìtúrù ó wá pín sí oríṣiríṣi a ní àsọ́bùrù aláàtọ́ àtìlá a ní sùúrù tá a ṣe lórí ipa afẹ́ sin lọ́wọ́n ọba a sì sùúrù tàbá fẹ́ kí ìmọ́lẹ̀ kó wà ní ayé tiwa náà a sì sùúrù lórí ìtẹ̀lé tọ́lọ́wọ́n ọba gbogbo bó bá ṣe wò ni wá lára a sì sùúrù láti tẹ̀lé ọlọ́run ọba ọba àlekè ọlá tọ́lọ́run bá ní ká máa ṣe à á ṣe à níní àkẹ́yìn nira lápòjú yẹn sìn nínú àwẹ̀ ebi ó máa pa wá à á ṣe sùúrù náà pé àní tọ́lọ́run là ń ṣe là ń tẹ̀lé ẹni tí yóò lóun lè finú ara rẹ̀ ṣeré lásìkò gba òun náà fóúnjẹ lẹ̀ kódà kó ní tó jẹ tí ó ní tí ó mu kò ní jẹ yóò ṣe sùúrù nítorí pé ń tẹ̀lé tọ́lọ́ ẹ̀rí àwọn obìnrin wa àlelò ìjáàbù kan ló fi kan tó lo nìkọ́ọ̀bù tó jẹ́ pé ní ooru tún wá mú ṣùgbọ́n ẹni mọ kọ́ńpìlẹ̀ kó rúmọ̀ mú mi nítorí aṣọ tí mo wọ̀ yìí torí kí n torí pọ́n fi ń tẹ̀lé tọ́lọ́ ọba ni bẹ́ẹ̀ ni ṣe aljihad fi sabilillah ká jagun sójú ọ̀nà tọ́lọ́ tí ó múnira wá ṣùgbọ́n torí tọ́lọ́ tó jẹ́ a ṣe sùúrù náà bẹ́ẹ̀ ni ìrun gan tá à kí ọlọ́mọba sùpánù àtàrà tó ròyìn ẹ̀ pé níwà innaha la kabiratun illa ala al-khashi'in àmọ́ nira ń gbà mí ṣùgbọ́n àtọ́lọ́run bá ti ṣe ní olùpáyọ̀ ọlọ́run olùbọ̀wọ̀ ọlọ́run yóò rọrùn fún wọn nítorí kí nítorí kí wọ́n ṣe sùúrù wọ́n lè máa sùn lọ́wọ́ kọ́ wọn gbé as-salatu khairu minan nawm ó ṣe sùúrù láti lọ tẹ̀lé tọ́lọ́ náà ni ó dìde láti lọ sin lọ́wọ́ ọba fàá ṣe sùúrù lórí ìtẹ̀lé tọ́lọ́ ọba àní yapa rẹ̀ ìran àkọ́kọ́ lórí ìṣesùúrù ní tá a bá fẹ́ rẹ̀sán tí ń bẹ fún sùúrù tàwa fẹ́ káwa náà rí mọ́lẹ̀ tí ń bẹ fẹ́ni tó bá ní sùúrù bákan náà ẹlẹ́ẹ̀kejì ni àsọ́bọ̀rọ̀ an muharimila ká sì sùúrù lórí ìtọ́nàbà sùpánà wa tààlà tí ó ṣe léèwọ̀ pàápàá jùlọ ẹ̀mí wọ́n ò máa ti wá lọ síbi ká ṣe nǹkan yìí torí pé ní nafsu amárọ̀tún bèso a máa pààyàn láṣẹ nǹkan aburú a máa pààyàn láṣẹ oníníkọ̀ wù nǹkan òní ní kọ́ sọ́ńtọ́lọ́ ò fẹ́ nínú nǹkan àwọn tá a pa ní adùn yòdò yín di tọ́lọ́ ò bò fẹ́ òní ní kọ́ ṣèkà ẹ̀mọ́ ọ̀rẹ́ rẹ náà mutí ìwọ náà bá mutí díẹ̀ wọ́n ti sùúrù òní bá wọn mú bá rí nǹkan ìwọ̀ owó ìwọ̀ wọ́n ti sùúrù òní bá wọn mú bẹ́ẹ̀ òní bá wọn dédi rẹ̀ òní ta tẹ́tẹ́ òní ti zina ara pé èèyàn ti sùúrù lórí kéèyàn mọ ìyàpọ̀ ọlọ́run balẹ̀ àwọn nǹkan ẹsẹ̀ iṣẹ́ ẹsẹ̀ ó lè wà lọ́nà tí ó gbà rọrùn fún yẹn ń gbà mí. ìwọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń tẹ̀lé tọlọ́run tó ń ṣe sùúrù kò ní dédìí ẹ̀. eléyìí ni ká kó ẹ̀mí wá ń jánu níbi àwọn nǹkan aburú. òun náà máa ń nira láti ṣe ìwọ́n tí wọ́n bá ṣe ìmọ̀lẹ́ padà wà ní inú ìgbésí ayé yẹn náà eléyìí ni ẹ̀ka kejì inú sùúrù ẹlẹ́ẹ̀kẹta ni àfọ́bùrù alẹ́ àkìdárì láìlèmọ̀ òlímọ̀ kíyàn ti sùúrù níbi àwọn tọ́lọ̀ ń kọ ní kádàrá tó yẹ pé ní ò tẹ́yàn lọ́rùn kíyàn ti sùúrù ẹ̀ pé a sọ fún wa pé ní nínú orígun gbàgbọ́ ni ká gba kádàrá gbọ́ khairi wa ní tó dá ń bẹ̀ àti ní tó jẹ́ àbúrú fún wa ìyẹn pé ìbòdì ẹ pé ọlọ́run bá tó kọ́ gbogbo ẹ̀ ló jẹ́ dáadáa torí pé hakimu lọ́lọ́run yàda shay'in fi mahali la'iq bi ọba tí máa ń gbé gbogbo nǹkan sáàyè tó tọ́ ṣùgbọ́n nítorí àwa ọ̀pá ah, kò dùn máa wà á sì sùúrù náà ni àní sì sọ àní sì wí a sì sùúrù lórí ẹ̀ á farada eléyìí ni yóò jẹ́ nǹkan tí ó fa ìmọ́lẹ̀ fún wa àfi ní ìmọ́lẹ̀ ti ah, sùúrù ah, ọlọ́run ànábì ló dìyà òfun pé tó fi tẹ́tẹ́ bí ìmọ́lẹ̀ tòrùn pé ìgbóná lè wà ń bẹ̀ ṣùgbọ́n ìmọ́lẹ̀ yóò fi wá dé nǹkan yóò gbóni lára yẹn jẹ́bọ́n náà ṣe sọ pé wàjà aláṣàmùsọ àbẹ̀yà á wàlùkọ́mọ̀rọ̀ nù rọ̀ ni pé a ṣe òrùn nímọ́lẹ̀ ẹ sọ wá pé ìmọ́lẹ̀ tòrùn a máa làgbó o ìgbà tó yẹ pé ní yóò kárí bẹ́ẹ̀ lẹ́ni tó bá ní sùúrù bẹ́ẹ̀ ni ládàá rẹ̀ ó ṣe pọ̀ sí i tọ́lọ́ba subhanahu wa ta'ala sọ pé ní innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab ọlọ́run ní àáfàwọn onísùúrù lẹ́sàn-án wọn ẹ̀san tó pọ̀ tí ò ní níye torí pé ìṣe sùúrù lèyìn òfin ọlọ́run sí lèyìn òfin òfin ọlọ́run mójútó lèyìn òfin jìnà sẹ́sẹ̀ ní tó bá ń ṣẹlẹ̀ síyàn lèyìn òfin lè rí gbẹmọ́ra tí àtúnrí kọ́ nínú hadithi ní gbogbo àwọn ẹ̀ka ẹ̀ka tí a pín sí yìí àbọ̀jẹ̀ tí ó máa ṣe sùúrù. bákan náà anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní alukur'an hujjatun lak ó ní alukur'an tó jẹ́ ìwé ọlọ́run tíra ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run anábì ní hujjatun lak ó jẹ́ hujja fún ẹ ó lè jẹ́ hujja fún ẹ àwọn àlẹ́ àbí kó jẹ́ ó lè jẹ́rìí tí ó wàá gbé àbí kó jẹ́rìí tí yóò takò ẹ́ tó pé alukoran tọ́lọ́run wa subhanahu wa ta'ala tọ́lọ́run sọ̀kalẹ̀ fún wa ó jẹ́ àánú fún wa ọlọ́run ṣàlàyé gbogbo tá a fi rí kẹ́ ọlọ́run bẹ́ẹ̀ tí ó jẹ́ òsàn fún wa níbi tó lè máa jẹ́ àwọn àárẹ̀ ọkàn àárẹ̀ ọkàn bó láti ṣe lè bó láti ọ̀nà òlà gbélé gbà koran ti ṣàlàyé gbogbo ẹ̀ ọlọ́ni wa nunazzilu minal koran ma huwa shifa'un wa rahmatun lil àtọ̀kalẹ̀ nínú alukur'an ní tí ó jẹ́ ṣèfà ìwòsàn wàràhàmà àti àánú fáwọn mọ̀mìnì àánú ni ó jẹ́ ọlọ́ọ̀bà sùpánù àtàlà ọlọ́ọ̀ni àti alukur'an ìṣàlàyé gbogbo nǹkan tí àwọn èèyàn nídìí bákan ọlọ́ọ̀bà sùpánù àtàlà ó ní záàlì kàlìkítà tíra yóò la raiba fi kò síyè méjì ń bẹ́ẹ̀ hudan lil muttaqin tíra tí ò sí iyèméjì ni pé ọ̀nà mà ló jẹ́ fáwọn mùsùlùmí ìyẹn pé tíra ọ̀dọ̀ ọlọ́run ló ti wá kò sí iyèméjì ń bẹ̀ bàbá dùn bẹ̀ kò sí iyèméjì á ní ọ̀nà mà ló jẹ́ fáwọn mùsùlùmí àbí ká sọ pé sáàlìkà kìtàbù láàrẹ̀ sáàlìkà kìtàbù tíra yìí láàrẹ̀ bá fi hudan lil mu'minin lil muttaqin kò sí iyèméjì ń bẹ̀ ọ̀nà mà ló jẹ́ fún olùkáyọ̀ ọlọ́run ti ṣàlàyé gbogbo tí a ní o ti ṣàlàyé ẹ̀ fún wa tí wọ́n ní kánábí tún wá sọ fún wa kó ṣàlàyé ẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ni nínú ìṣesí rẹ̀ ni nínú ìpèsè ayé rẹ̀ ànábì ṣàlàyé gbogbo nǹkan tí kùránì mú wá fún wa kò sí nǹkan tó pamọ́ ẹni tó bá wá tẹ̀lé kùránì ó jẹ́ ó jà fún lọ́jọ́ gbìndé àlùkìyàmọ̀ pa ó rí nǹkan yìí ó tẹ̀lé ó kà á.

bí káwo pé ìyà olókọ sí alukur'an ìyà olókọ sófin alukur'an táyẹ̀ bá ka kur'ani sìn àmàlí tó máa ṣayẹyẹ rẹ̀ ka kur'ani àti wòlímọ̀ kur'ani àyìn máa ṣayẹyẹ rẹ̀ inú àyìn ó máa dùn ṣùgbọ́n bá a ṣe ń ṣe ilé ẹ̀ka máa mọ̀ wípé ní níta kàyí bákan méjì ni ó jẹ fún wa lọ́jọ́ ọ̀gbìn dàlìkìyàmọ́ o ó lè jẹ́ ẹ̀rí tí ó wàá gbè wá ká ó kà á ó lò ó tẹ̀lé ó lè jẹ́ ẹ̀rí tí ó wàá tako ni pé ó kà á ó rí ṣùgbọ́n tako kí n kálukú wa náà yá wo èyà tí ń kọ sí alukur'an alkarim ká wò ká rí pé àwọn òfin ibẹ̀ à ń lò ó kí kúránì lè bá a gbè wá ntí ọlọ́run bá ní ò dáa nínú alukur'an tánàbí náà ṣe ṣàlàyé rẹ̀ fún wa káwa náà tètè jìnnà sí i tí àwọn nǹkan yìí tó fi jẹ́ nǹkan rọrùn fún wa ni pé ká gbìyànjú ká mọ̀ tó mẹ̀ ká gbọ́yé lágbọ́yé àwọn ẹni ìṣíwájú torí káwọn mìíràn náà lẹ́wẹ́ gbọ́ kùránì yìí sí ẹ ní àwọn òòlò hadith kùránì sangiliti ni ẹni tó bá ṣe léyìí kò ní gbọ́ kùránì yìí káà kó pera rẹ̀ ló ní kùránì àbẹ́ni tó jẹ́ pé ní ó ní kùránì àti hadith náà ni ṣùgbọ́n àgbọ́yé tòun lòun ó fi tòun náà lè gbọ́yé torí pé àwọn sọ̀hábà lànàbí tó alukur'ani fún àwọn ẹlẹ́ni ìṣíwájú wa àgbọ́yé wọn la gbọ́dọ̀ fi gbọ́yé ká wá tẹ̀lé ká tẹ̀lé ká bàbàrà kur'ani láti pinlẹ̀ bíi kíkà ká gbìyànjú láti máa kà á ká gbìyànjú láti máa ronú sí i ká gbìyànjú láti pàtàkì rẹ̀ láti bọ̀wọ̀ rẹ̀ láti kà fún ká mọ́ ní nǹkan ọlọ́ni ìnáwó làkọ́ọ́lùn fásùn ọ̀rọ̀ tọ́lọ́run wá fi ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa ni wà mọ́ huwa abẹ́lẹ̀ hasili kì í ṣe nǹkan eré ọlọ́run sọ láàyè wípé ní wà látẹ̀tẹ̀ kìdú àyàtẹ̀ láàyè rúṣùwà ẹ má mú ọ̀rọ̀ ọlọ́run léré àmì lẹ́ni wọn fi kùránì ṣàwàdà wọn fi ṣàwẹ́wà wọn ní kakún wọn fi ṣeré eléyìí kì í ṣe ìlànà àwọn ẹni gidi nu ká má mú kùránì ní nǹkan eré ká kà kún ká wá lòfin rẹ̀ ká mọ̀ ní òfin tó wà nù Kùránì tá a bá lò ìgbésí ayé wa ò ní rí bó ṣe yẹ kó rí ìyẹn ò bá mu àbí kéèyàn tiẹ̀ wá tún lọ jù bá ń lọ pé kò bá sì kò mu mọ́ ẹni tó bá ti sọ yíhun ní ti di kèfèrí tọ́ni tí ń sọ fún wa ni pé òfin míì táwọn mú wá ó dájú ti ìtọ́lọ́mọba Subhanahu wa Ta'ala tó sọ̀kalẹ̀ fún wa nù. sọ́yìn sókè ń tẹ́ ká fẹ́ ká mọ̀ ni pé kùránì tá ń kà <clears throat> bákan méjì ni ó jẹ fún wa o mímọ kó jẹ́rìí tí ó wàá gbé wá tí a bá dúró tì í àbí kó jẹ́ ní tí ó wàá takò wá nígbà tá a bá mọ̀ tí a lò kọ́nọ̀bà sùpánù wa tààlà kí ó ṣàánú wa ànábi wa ni kó lò náà gbogbo ẹ̀dá pátá yẹ́ dòdú ni wọ́n jí wọ́n lọ tán bọ̀ lẹ́nu gbàtílẹ̀ mọ́ ìrìn ọlọ́run ọbítẹ́lómi ti dé wọ́n ti wọ́n lọ tán bọ̀ bàbá ìwò nafsa ààrẹ tí ń kálukú ń ta ẹ̀mí rẹ̀ ní fàmọ́ tí kò àwé ẹni tó ń ta láti fi rí ṣètò lọ́n láti fi túlẹ̀ níbi ìyá nẹ́ni ẹ̀rí tí ń ṣètò lọ́n tọ́nà bá sọ́nà wa tààrà lóyún ìlú ẹni bẹ́ẹ̀ pé inú wọn ni pé iná lọ ìṣàrọ̀ mí nàlẹ́ mùmí ní àǹfóṣàn wà mọ́ àlàmù bí ànàlẹ́ ọlọ́run bá tira ẹ̀mí àwọn mùmí ní pé wọ́n ń bẹ nínú àlùjánà nítorí kí n torí wípé wọ́n ń ṣe tọ́lọ́wọ́n ọba alẹ́ ní tó yẹ pé ní ń ta ẹ̀mí rẹ̀ láti fi ṣe tọ́lọ́wọ́n ọba ni ń túlẹ̀ ń bi ìyá náà bó lè yàn ṣe tẹ́lẹ̀ nípa pé ń tẹ̀lé òfin ọlọ́run ọlọ́run wà mí náà náà ó wà nú àwọn èèyàn mọ̀ yẹ́ ṣìrì nafsa obìtìgá àwọn mọ̀rọ̀dọ́tìlá ẹni tí ń ta ẹ̀mí rẹ̀ láti lè bá ìyọnu ọlọ́run àǹtàn tí ń gbàtẹ̀ mí ni pé kéèyàn máa tẹ̀ lófin ọlọ́run ẹni tí jihad ń sìn ẹni tí náà ò síbi tọ́lọ́run ẹni tí ń rún déédéé ń ta ẹ̀mí rẹ̀ ń lò síbi kó ṣe tọ́lọ́run ọba nù ń rà kúrò ń bi ìyá náà ànábìọ́ pé fàmọ́ àti kò àánú àwọn èèyàn tán lọ tán bọ̀ tán dájì yìí ààrẹ ni tó jẹ́ pé ń ta ẹ̀mí rẹ̀ láti rà kúrò ń bi iná ni pé ń fi ń rárá rẹ̀ kúrò ń bi iná ni. nínú ìgbà tí ó jí òkèrún òṣìṣẹ́ ọlọ́run ọba ó sí ti ọlọ́run ọba àlekè ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ń ta ẹ̀mí rẹ̀ láti bọ́ra rẹ̀ kúrò bi ìyá a ó mú òbí kù hà àbẹ́ntẹ́ pé bí ṣe ń lọ tẹ̀ tí ń bọ̀ tí ń sùn tí ń jí òun para rẹ̀ nu ni ń kó parun bá ìmí ara ṣe ni nítorí kíni nítorí pé ní nítorí àwọn ọba òfẹ́ lòun ń ṣe so kìràkìtà ọmọ ẹ̀dá bákan méjì náà ni ń mọ̀ kó jẹ́ pé ibi tí ń ṣe sí tí èrí ìyọnu ọlọ́run ọba ni tí ó fi rí ara rà kúrò ń bi náà ni àbí kó jẹ́ pé tí ó fi kóra rẹ̀ sínú náà ni kò sẹ́ni tó wáyé tí ò ní ṣe wàhálà ọlọ́ni yá ayu al-insan ìrẹ́ ọmọnìyàn innaka kadihun ó máa ṣe wàhálà ní kádìhán wàhálà yóò máa lọ bẹ́ẹ̀ fámúlà àti ìtọ́jú àpàdé ọlọ́run bá rẹ̀ kò sẹ́ni tí ò ní ṣe wàhálà ẹni tó ti jẹ dáadáa yóò ṣe wàhálà ẹni tó ṣàbúrú náà ṣe wàhálà ni gbogbo kìrakìta síwá níbo là ń ṣe sí sáànra ẹ̀mí ara wa kúrò ń bi ìyá náà ni àbí àtúnṣe tí yóò fa sábà bí iná fún wa kí n kálukú mọ ẹbí ra rẹ̀ mọ̀ pé ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo tó mọ ohun tó wáyé wá ṣe ìpín tàkọ́kọ́ ni ó fẹ́ wà gbogbo kìràkìtà ń kódà lórí bóònù ó ti rárá ń kóhun bí ìyá aná bóònù ó sì ṣètò ọlọ́run ọba tó ń fi rí ọ̀nà ọlọ́run lọ́jọ́ ọ̀gbìn àlùkìyámà èyí tí mùsùlùmí gidi ó mọ̀ ṣe nu ṣùgbọ́n ẹni tí ó kẹ̀sìn kún òní ò pé ayé yìí náà sáà ní ayé là á ṣe ká tó sọ̀run bẹ́ẹ̀ ni ayé là á ṣe ká tó sọ̀run ṣùgbọ́n tó ká gbéra ṣé n táà ń ṣe táà rí ìbínú ọlọ́run ọba là ń ṣe ń bẹ̀ ni àbí táà fi rí ìyọnu ọlọ́run ọba tó yẹ pé tí a fi rí ìyọnu ọlọ́run ọba là ń ṣe ká múra sí i tó yẹ pé táà rí ìbínú ọlọ́run ọba ni ká tètè jìnnà sí i káwọn fẹ́ ṣe ìtọ́nu lò wá káwọn dẹ̀rù ayé ká jọra wá lẹ̀ fọlọ́run ọba ká ṣiṣẹ́ táà fi rí ìyọnu ọlọ́run ọba ni ká má dẹ̀rù ayé gẹ́gẹ́ bí alimam bin Qayyim ṣe sọ pé àrọ̀bù mínà ríkì lẹ́bi kólíkòlá ẹ̀rí ibi tó yẹ ká ẹrú tọ́lọ̀ ní ká jẹ́ àwọn èèyàn kan sá fún ẹrú kíni pé kì wá jẹ́rú ọlọ́run ká mọ̀ sí náà àyẹn sá fún yìí wàbúlù bìríkì nọ́ọ̀sì wà ṣèitọ́ọ̀nù wọn bá kó sínú páńpẹ́ ìjẹ́rú fún ṣèitọ́ọ̀nù ìjẹ́rú fún anọ́ọ̀sì ọkàn wọn ìtọ́kàn bá ti fẹ́ náà kò bá àmọ́jẹ́ ń tọ́lọ́ fẹ́ ṣe lọ́nu wà ṣètọ́nù náà jẹ́rù ṣètọ́nù téèyàn bá ti jẹ́rù ọlọ́run kó ṣe ń tọ́lọ́run ní kó wáyé wá ṣe tí èrè rẹ̀ rà kúrò ń bi ìyá náà wàhálà àti ẹ̀ tí ó mọ̀ sí kàràkìtà lórí ọ̀nà ṣètọ́nù máa jẹ́ tí ó bá ti jẹ́rù tọ́lọ́run bá káà mùsùlùmí kíyèsára wa àbí ká gbogbo àwọn ẹ̀dá pátákà kíyèsára wa gbogbo kàràkìtà wa káwọn ti ń dalé lórí kárí pé nítorí tọ́lọ́run bá ni àáfin ṣe ntọ́lọ́run fẹ́ ibẹ̀ là tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ká tètè yíra padà torí ẹni tí ń ṣe kìràkìtà lórí àná òun náà ń ṣòwò ní o ṣùgbọ́n owó tiẹ̀ ti ń ta ẹ̀mí ara ẹ̀ sí ibi ìparun ni kọlọmba sùfàánù wa tààlà kí ó ṣàánú wa hadisi ẹ̀kọ́ tó pọ̀ ni ó wà ń bẹ̀ ní ẹ̀kọ́ tí a rí kọ́ lẹ́kọ́ pé mùsùlùmí gbọ́dọ̀ ka ìmọ̀ra kún mọ́ra tẹ̀sìn tàmọ̀ wà mímọ́ bàbá lè ṣe bí sọ̀hábà tánàbí sọ bí eh, Bilal tí anábì ní mò ń gbọ́ ohun ẹsẹ̀ rẹ nínú àjẹ́nà kí náà máa ń ṣe àwọn tó lọ́ máa ń ṣe ni pé òun ò ní dẹ́gbìn kan àfi kí òun kí òun mọ́ra kó sálùwàlá wàá tó lè fi náfìlà lé tó fi ń dànù nínú tí ẹ̀sìn fẹ́ ni. bákan náà nínú tí atúnlé kọ́ńbì ó ní ìmọ̀ ṣàfọ̀mọ́ ọlọ́run ìmọ̀ dúpẹ́ fọlọ́run inú tẹ́sí nífẹ̀ẹ́ ni kí ẹ máa dúpẹ́ fọlọ́run kó máa ṣàfọ̀mọ́ ọba ọba tó yẹ pé gbogbo nǹkan ní ń ṣàfọ̀mọ́ rẹ̀ ká ṣàfọ̀mọ́ rẹ̀ kó ń bi gbogbo wà àdínkù ká dúpẹ́ fún gbogbo situation tá a bá wà mùsùlùmí kára tì kó tó dúpẹ́ kò yẹ ká tó máa forí mùsùlùmí yẹn pé kó tó máa mọ̀ kó yẹ kó ń dúpẹ́ mùsùlùmí aláìmoore nu àwọn dúpẹ́ fọlọ́run gbogbo situation tá a bá wà àríjẹ àrímu pàápàá jùlọ ètò tẹ̀ ti jóore ńlá tọ́lọ́run ṣe fún wa tí òṣòre tó tó òun náà ní kọ́lọ́run ṣe wá lẹ́lẹ́sìn ẹ̀dẹ̀ tí ó yẹ ká máa dúpẹ́ rẹ̀ gbogbo ìgbà ni pé alhamdulillahi alladhi hadana li hadha ọ̀pọ̀ ẹni fọ́lọ́n tó fi wá mọ́nà yìí wa ma kunna linahtadiya lawla an hadana Allah á lè mọ̀nà fúnra wa tọ́lọ́run bá fi wá mọ́nà ìṣesí àwọn ẹni rẹ̀ nù lè mọ̀nà fúnra wa àmọ́ dúpẹ́ ẹni bákan náà nínú ta tó rí kọ́ pé ìsìbátùn mizan ìfinrinlẹ̀ mizan òṣùwọ̀n ẹṣẹ́ tí a ní ń bẹ tí wọ́n fi wọ́n ṣe wa tó wà nù hadith yìí náà ìfinrinlẹ̀ tó ṣe wà nù àkídà alìsúnà ọ̀lùjàmáà bóòlù òṣùwọ̀n yìí ṣe rí tí náà fi ṣe rin ni ṣé ké ni ṣé góòdì ni ètí ò pamọ́ ètò pamọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa ni táàdì gbọ́dọ̀ mọ wádìí irú nǹkan bẹ́ẹ̀ tó kàn ní ká gbàgbọ́ bákan náà ká mọ̀ kó lẹ́nu méjì gẹ́gẹ́ bá ṣàlàyé ìfúnra wa síwájú kò sunwọ̀n ẹlẹ́nu méjì ni òṣèwọ̀n hadith táǹkan hadith bìtọ́kọ̀ tánàbí ni arákùnrin kan tó ṣẹ̀ṣẹ̀ púpọ̀ gbogbo ẹ̀fẹ̀ hàn kó sínú ẹnu kan bìtọ́kọ̀ bí káàdì kan tí láéláélà tó gbàgbọ́ tó ní wọ́n fún sí apẹ kejì gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ tó ṣe pé láéláélà yóò wá tẹ̀wọ̀n ju ti apẹ ti ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣe lọ ilé ìfihàn apẹ ní méjì ẹlẹ́nu méjì méjì ni bákan náà nínú níta tó rí kọ́ òun náà ni pé àdìsí ń ṣe wá lákínká múra fírun torí pé ìmọ̀lẹ̀ ni bákan náà ń ṣe wá lákin kí a múra sí ọrẹ títa torí pé ń tọ́ka lórí pé yẹn nígbàgbọ́ ni òun ká bẹ́ẹ̀ sì ṣe fẹ́ ká ọrẹ ni o bákan náà ká jìnà sí kárí mi àti ní tó lè bá jẹ́ gẹ́bọ́n náà sọ pé ní látúbùtì sọ̀dà kọ́ kún bèlì mọ́nì ẹ má ba ọrẹ tẹ́ ń tajẹ́ bilimọ́nì pẹ̀lú kẹ́ ẹ máa ṣe ìrìnrìn kẹ́ ẹ máa ṣe èrègún wàlẹ̀ àbá àbí kẹ́ ẹ tún fara ní ẹni o nígbà tẹ́ tọrẹ fún tán bóyá ẹ ti ti ẹ̀yẹ abẹ́ ń láàrin yàn kẹ́lẹ́ bá máa yín ẹ̀yìn kẹ́ ẹ máa fàbùkù tiẹ̀ hàn irú yẹn máa ń bàjẹ́ ni yẹn pé tá a kó jẹ́ ẹ̀rí ìgbàgbọ́ wa ká sì ń torí ìtọ́lọ́run ọba ntádìsí tún pé wàá sákèésí sí òun ni pé ká ní sùúrù sùúrù tí ó ṣe pàtàkì ni. ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ààyè lọ́nà ti pa ànábì láyè tó yẹ pé kó ní náà ti tún sọ̀rọ̀ fún wa gan nínú àdìsí ẹ̀ tó jẹ́ ká mọ rírì rẹ̀ nínú ta tó ń rí kọ́ nínú àdìsí yìí ni. bákan náà jẹ́ kó pé alukur'ani tí ni ó ó jà ní ẹ̀rí ni ṣùgbọ́n irú ẹ̀rí wo pẹ́ sọ́nà méjì ṣé yóò wá eléyìí yóò mọ jẹ́ bí èèyàn bá ti kọ ìyà tí èèyàn bá kọ sí ni ó jẹ́ kí àfimọ́rú ẹ̀rí tí ó jẹ́ káàánú ya gbìyànjú ká jẹ́ tí Kùránì ó jẹ́rìí gbé tí ó tún wá ṣe pẹ̀rẹ̀ lọ́jọ́ gbìndà nìkìyàmà bákan náà tí atúnlẹ́kọ́ nígbẹ̀yìn òun náà ni pé gbogbo kìràkìtà ẹ̀dá bákan méjì náà ni ó ń mọ̀ kó jẹ́ pé sábà bíi tí èrí kí ọlọ́run tí ó bí ìparun ọ̀ká náà wá wo gbogbo kẹ̀ràkẹ̀tà wa níbo là ń ṣe é sí ká gbìyànjú ká jẹ́ pé ó jẹ́ pé nítorí tọ́lọ́run là á fi ń ṣe ibi tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí náà là ń ṣe é sí àbẹ̀lọ́run bá subhanahu wa ta'ala kí ó yọ́nú sí ẹnì kọ̀ọ̀kan wa kí ó gba àwọn iṣẹ́ ìjọsìn wa lọ́wọ́ wa kí ó mọ̀dùn wa ńlá dáa rẹ̀ ìtí máa ń ba iṣẹ́ ẹni jẹ́ ní àwọn nǹkan bíi ẹbọ bíi àdádálẹ̀ kọ́nà bá kó mẹ́sà ìyàwó àyà وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته